ọjà kan wà lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé bó bá rà wà á sanwó bó bá sì tún rà wà á tún sanwó kò yà ń lẹ́nu pẹ̀lú ọjà wo là ń sọ iná mọ̀nàmọ́ná ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ wọ́n láwọn ò rí iná lò bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọn yé má gbé ìwé wá fáwọn lóṣooṣù ìyẹn ní àgbègbè àbí ilé tí wọ́n ti máa lo tán pè ní prepaid meter ìtó jẹ́ pé iye déédé tó o bá lò òun náà ló máa ló máa ló máa sanwó ẹ̀ bó bá ṣe jókòó ló ṣe máa bá rẹ nínú àwọn fọ́tò ìyẹn ní ọ̀rọ̀ prepaid meter tó ṣe rí ṣùgbọ́n nígbà tá a jáde tá a gbọ́ tá a fẹ́ gbọ́n tí àwọn aráàlú fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọjà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí anágbára anágboro alọ káàkiri a fọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò nítorí nígbà tá a wo sàkún ọ̀rọ̀ ìgbà tí iná mọ̀nàmọ́ná tó dé orílẹ̀-èdè nàìjíríà àwa wò pé ibi tọ́rọ̀ dé dúró yìí tá a bá tètè dẹ́kun ẹ̀ ó ṣeé ṣe kí àlàbọ̀rùn báyìí aṣọ àlàbọ̀rùn kó wá di kéne kó di akágbádá kó dé àlàbọ̀rùn àbíbáwọn náà ṣe ń pòwe ẹ̀ tó tó ṣe bí òwe ẹ̀yin tẹ́ wà ní ilé a lọ sí ìgboro a fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò wípé báwo ni ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ó ṣe wá rí báyìí tá wò ó ní ó tó bíi ọdún mélòó kan sẹ́yìn tí àkọ́kọ́ tọ́kọ́kọ́ sọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn bíi bóyá 1890 ninety something bíi th century ìbò náà ti kọ́kọ́ tanná lẹ́kọ̀ọ́ ní nàìjíríà ìlú èkó yìí náà ni wọ́n ti tanná mọ̀nàmọ́ná láti ìgbà náà ni ìjọba ó ń ṣe àkóso iná mọ̀nàmọ́ná lọ́lọ́kan òjọ̀kan a ní nepa nígbà tí àwa ìtì ẹ̀ ó nígbà kan gbà táwa ìtì ẹ̀ ń dàgbà tí wọ́n bá ti wọ́n náà lọ báyìí tán bá mú dé gbogbo pariwo up nepa up nepa àwọn ọmọ wa náà bá up nepa lẹ́nu wa ìyẹn la mọ̀ títí tó fi di àkókò kan tí wọ́n tún pààrọ̀ orúkọ nepa sí Nigeria eh, Power Holding Company of Nigeria ìyẹn PHCN àwọn kan sọ pé ah, báwo ni ọ̀rọ̀ báwo la ṣe rò pa máa níná nígbà tó jẹ́ pé ó ti kúrò ní nepa ó di power holding ẹni tó bá di náà ọ̀tọ̀ náà ti tún wọn oríṣiríṣi lóníkàlùkù ń fún un nígbà tó di eh, ìgbà tí ìjọba àwarawa tá a padà síbẹ̀ ní kíkún eh, àwọn ìjọba ń gbégbèsè lóríṣiríṣi pé báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná yìí tó rán ni pé tí ò bá sí ọ̀rọ̀ náà àti pèsè iṣẹ́ fún aráàlú àti mú nǹkan dẹnu fáráàlú ó máa fẹ́ nira díẹ̀ ìjọba gbìyànjú wọ́n gbé gbèsè wọ́n bẹ̀rẹ̀ sí ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ wọ́n yá ọgbọ́n kún ọgbọ́n wọ́n yá ìmọ̀ kún ìmọ̀ lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gòkè àgbà nípa ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná wípé báwo náà ṣe ṣe ẹyin orẹ́yìn wọ́n pinnu pé kákúfẹ̀ kan gbé e kúrò lọ́wọ́ ìjọba ká fún àwọn aládàáni tòótọ́ wọ́n jíròrò oníkálukú gbé wá èmi máa ṣe léyìí káàkiri orílẹ̀-èdè àgbáyé ọ̀nà wa pé ah ẹ jẹ́ ká bá yín mójútó ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná yín lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yìn ọ̀rẹ́yìn bíi aládàáni bíi méjìdínlógún ìyẹn eighteen companies òun ni wọ́n pín wọn sí náà gba iṣẹ́ yìí náà bẹ̀rẹ̀ sí í ṣe é náà bẹ̀rẹ̀ sí pé ẹ fọkàn balẹ̀ nítorọ̀ náà yo a máa mójútó ìgbésẹ̀ mìíràn tó tún gbé ò ní pé ẹ dípò tẹ fi máa tẹ bá ti àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n wá ka mítà yín wọ́n wá múwèé wá fún yín níparí oṣù pé kẹsànwó ìyẹn ni pé etel lóṣù tó kọjá wọ́n á fún yín níwèé ẹ̀ kẹsànwó náà tóṣù tó kọjá ní oṣù yìí ní àkókò tí wọ́n bá fún yín tẹ́ ẹ̀ bá sanwó ẹ̀ ó ṣeé ṣe kán wá jáná yín bí tẹ́ ṣe pé ó ṣeé ṣe ni wọ́n máa já ni tó bá ti wá já lóríṣìíríṣìí àlàyé ẹ bá mi wá sọ náà mi wàá san iye báyìí wàhálà ṣàpọ̀ rẹpẹtẹ wọ́n bá tún gbé ọ̀rọ̀ prepaid wá ìyẹn ní pé ìyẹn ní kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ pé kó o bá ṣe jókòó lórí iná iná prepaid bẹ́ẹ̀ ló ṣe máa bá rẹ tó o bá ti ra iye káàdì kan sórí mítà ẹ̀ tó bá wù ẹ́ kó o jó tán níjọ́ kan àbíjọ́ méjì ẹ̀ wọ́n fi ń kọ́ wa náà ni bó ṣe yẹ ká máa lo iná torí tẹ bá dé àwọn àdúgbò míì tí wọ́n sì ń lò náà jọba hmm, wọn à ní nǹkan kan ṣe wọ́n máa tanná lẹ̀ yáyáyá báyìí ni bí street light ẹ̀ wà ládùúgbò náà yan iná ojú pópó tìjọba ṣe wọ́n máa tàn án lẹ̀ ni oníkálukú kò máa ń ṣe bó ṣe wù ú eléyìí ló wá mú àwọn ìjọba pé ẹ̀dá náà ẹni tó bá ti ra káàdì tó bá wù kó tọ́nà ilé ẹlẹ̀ láti àárọ̀ gbogbo tó wà bẹ̀ kó lò tán láàrin ọ̀sẹ̀ kan ẹ̀ wàá tún padà wàá rà míì ni ṣùgbọ́n kí làbábọ̀ àbálọ àbábọ̀ ti ètò ìgbésẹ̀ tíjọba gbé yìí a pé àwọn tí wọ́n gba tó sanwó láti gba prepaid meter ohun tí ojú wọn ń rí kì í ṣe kékeré wọ́n jáde lọ wípé à ó dàbí pé ìgbà tá a wà ní nepa o tó jẹ́ pé a máa sanwó ní oṣù tó kọjá lóṣù yìí ó dàbí ìyá la máa fara mọ́ nítorí tí ojú wọn ń rí lórí ọ̀rọ̀ prepaid meter ẹlòmíì tán bá gbé prepaid meter wá fún un tó bá ti dọ́dọ̀ ẹ̀ báyìí ó lè tóṣù mẹ́rin àbí márùn kán tó rí ojútùú pé iná ìfẹ́ tàn ìyẹn tó bá tiẹ̀ ti rí gbà rárá rárá ni o ká máa sàn tàn tiẹ̀ wá tí ì rí gbà ẹlòmíì yàrá méjì ló ń lò ká máa fún onílé fúláàtì yàrá méjì mẹ́ta ní twenty thousand naira lóṣù nítorí kíni àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọn jáde mọ́ láti lọ́ọ́ máa wo iye tẹ́ bá lò lórí iná yín ipẹ iye báyìí ló yẹ kẹsàn ẹni tó yẹ pé kò ju two thousand naira wọn á gbé twenty five wá twenty thousand ariwo tó pọ̀ lọ gèè eléyìí ló wá mú wa lórí ètò lágbo òṣèlú bọ́ síta torí àmọ́ pé ojúṣe ìjọba ni ojúṣe aráàlú ni ojúṣe àwa náà ni lórísun lágbo òṣèlú láti wá mú àjẹkojú onísọ̀ wípé báwo ló ṣe rí báwo lẹ ṣe ṣe á gbìyànjú láti bá ìkan lára àwọn aláṣẹ pé wọ́n wá sórí ètò lágbo òṣèlú ìyẹn ìkan lára àwọn aláṣẹ iléeṣẹ́ mọ̀nàmọ́ná pàápàá jùlọ tó dúró ní ẹ̀ka tìjọba ẹ wọ́n sọ fún wa pọ́n yìí máa darapọ̀ mọ́ wa ṣùgbọ́n a fẹ́ gbọ́ láti ẹnu aráàlú ohun tí ojú wọn rí báwo náà ṣe ṣe báwo náà ṣe ń lọ a ti lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nígboro àwa gbé ìkan lára àwọn ògúnná gbòǹgbò tó lè dátọ́ lẹ́nu ìgbé wá sórí ètò lágbo òṣèlú lónìí àlejò mi ti wà níkàlẹ̀ nílé àgọ́dọ̀ a fẹ́ lọ sí òkè lọ́hùn náà ká lọ gbọ́ ohun tí aráàlú wí lórí ṣé ká dá iná padà sí ọ̀dọ̀ ìjọba ni ká gbà kúrò lọ́wọ́ àwọn aládàáni torí ó dàbí pé gẹ́gẹ́ bí wọn táwọn aráàlú sọ ìjọba ò mọ tí ó fẹ́ dàbí pé àwọn tán gbéṣẹ́ fún ó dàbí pé wọn ò mọ nǹkan tí wọn ń ṣe mọ́ tá a bá padà dé látòkè màá fi ojú àlejò mi hàn orúkọ tèmi ni Adéjọkẹ́ Bákàrẹ̀ atọ́kùn ètò lágbo òṣèlú lóríṣun ẹ máa bá wa bọ̀. ó yẹ kó gbà lọ́wọ́ wọn o torí bí ọ̀rọ̀ náà ìṣeré báyìí sìn ó kù díẹ̀ káàtó ó yẹ kó gbà padà lọ́wọ́ wọn. kó gbà padà lọ́wọ́ àwọn aládàáni torí iná wa yẹn ó ń ṣe mọ̀nàmọ́ná kò really stable iná yẹn ò dúró kò stable. ó ṣe pàtàkì kí wọ́n gbà kó lè bàa jẹ́ rọrùn torí ìdí tó ṣe kókó ni pé owó tá à ń san fún bíi ní ìsìn kọjá bẹ́ẹ̀ nígbà ìgbà tó dé ọwọ́ àdáni ara ní anybody ní ọ̀pọ̀pọ̀ nǹkan àti nípa nígboro ìyẹn lọ bẹ́ẹ̀ so nǹkan tí mo fi láyè pé tó bá bọ́ sí ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì wọn á lè ṣe àtúnṣe ẹ̀ nǹkan á sì wà lé àárọ̀ everybody lọ́rùn. wọ́n gba aṣẹ́ náà padà lọ́wọ́ kọ́ máa kọ̀ kí ìjọba máa kọ̀ tó lè dáadáa ló pé àwa òṣìṣẹ́ ọwọ́ jù torí àwa òṣìṣẹ́ ọwọ́ yìí oye tó ń fún wa ní bíìlì a lè san irú bí dájú iṣẹ́ ń sìn tó jẹ́ pé irú owó tó yẹ ká san àlò náà àlò náà àá sanwó torí ìdí ẹ̀ ni pé kíjọba gbà padà lọ. ń tèmi o àtijọba gbà àtijọba gbà kájà ti máa nínú because tó bá lè ṣe tó bá wà ní private tó jẹ́ pé private gangan tí ò sí lọ́ndà ìjọba tó bá fẹ́ ṣiṣẹ́ wọn bí irú àwọn Nigeria network ṣe ń ṣiṣẹ́ yẹn ẹ mọ̀ pé a máa kàn lọ ra káàdì ni àdèmà slot ẹ̀rú bíi prepaid káàdì yẹn tó bá pín káàkiri àárín ìlú tá a bá ń lò ìyá mọ̀ pé iye náà tó ń lò ló sanwó ẹ̀ tó bá lè wá jẹ́ pé tírú nǹkan bẹ́ẹ̀ bá dẹ̀ wà tó jẹ́ pé ìjọba náà dẹ̀ fẹ́ gbà padà tọ́mọ̀ kan máa ṣe wà òkè ìjọba gbà wọ́n rẹ̀ ráwọn èèyàn gidi tó wà rìláìbù tó ń ṣe àwọn tó ń ṣe mọ̀nàmọ̀nà báyìí sí ló wà ń bẹ̀ ìjọba lè handle ẹ̀ èèyàn náà lè handle ẹ̀ ìwọ́sí nílùú òyìnbó bó ṣe wà private ni tó bá ti lo náà wàá kàn déédéé rí pé náà kú ó ti kú náà nìyẹn ọjọ́ ọjọ́ tó bá ti recharge padà kò tó níná so private ló dẹ̀ handle ẹ̀ but ní nàìjíríà yìí ó dà pé pé à trust ara wa gbogbo nǹkan bẹ́ẹ̀ yìí ṣe ni but tíjọba bá lè handle ẹ̀ ó máa wà òkè. ó dáa kí wọ́n gbà ó torí ìrọ̀rùn lè tú tibẹ̀ jáde pé owó tá à ń san kó lè dínkù tó bá ń wá látọwọ́ ìjọba. ṣe rí àwọn aládàáni tẹ́ ń sọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé wọ́n sì ń favour ṣáìdì kan ju ṣáìdì kan lọ so àwọn ṣáìdì tó ń favour yẹn just like me now èmi sì ń níná so mi ò lè ní kí ìjọba kó gbaṣẹ́ lọ́wọ́ wọn because ìjọba gbaṣẹ́ nísìnyí àmọ́rú ìwà táwọn náà máa gbé jùlẹ̀ wọ́n lè fún wa ná wọ́n dẹ̀ lè má fún wa ná so due to pé aládàáni ṣì ń favour mi èmi máa ní kí aládàáni kó sì continue ṣe because òòṣà ta ta gbọ́júmọ̀ ó sàn ju èyí tí wọ́n ṣe ń gbé bọ̀ wá fún wa tá àti ìmọ̀ rúwà tó fẹ́ wù lọ. ẹ ó máa dáa kí ìjọba gbà torí àyípadà rere lè wà ní Nàìjíríà tí ìjọba bá gbà torí iná yẹn kò stable wọ́n lè mú wá five days àwọn eré àmì gan tiẹ̀ ní náà like oṣù kan tí mo máa ń gbọ́ nu rédíò so tíjọba bá gbà yí padà lè wà.